إن الحمد لله فلا هادي له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوك فن الله وبعث الله رجاء ọba aláàánú tó máa ń ṣe payá ọkàn ẹni tó bá wù nínú ẹ̀dá ẹ̀ fún mọ̀nà ẹni tí ọlọ́wọ́ bọ́ bá tọ́lá rẹ̀ ga tó bá fẹ́ fi ẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà eléyìí tó dúró tọ́ ojú ọ̀nà tí ó darí èèyàn wá sọ́dọ̀ rẹ̀ sàn án yàtọ̀ sí àwọn ojú ọ̀nà tó gbọ́n eléyìí tó wọ́ eléyìí tí ó ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó níbi ìmọ̀nà lọ síbi ìparun ọlọ́run bó sì payà ẹ̀mí ọkàn igbá àyàrú ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́sìn ọlọ́run bàbá tó la rẹ̀ gẹ́lẹ́ ti sẹ́sìn Islam oríire tó tóbi oníkéyàn jẹ́ mùsùlùmí àánú ọlọ́run bàbá tó la rẹ̀ ga tó tóbi òun ni kọ́lọ̀ wá jẹ́ kí yàn jẹ́ mùsùlùmí kó má jẹ́ mùsùlùmí olóko lásán wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe wípé gbogbo ọgbà ní ọmọ gbìyànjú láti mọ̀ sí nípa ẹ̀sìn ọlọ́kọ̀ọ́ bàtọ́ láàrin ká ọlọ́wọ́ láyé tóbi rẹ̀ ẹ̀sìn rẹ̀ tá à ń ṣe ọlọ́mọdé ó dẹ̀ sí mọ́ wa lọ́wọ́ báàbù tá a kà tán ni báàbù sì báàbì làbí báàbù tó sọ̀rọ̀ nípa bíbu ẹrú ẹ̀rí péyàn wá lè bu wọn àti bí èèyàn ti gbọdọ̀ bu wọn àti bíbu tó ṣe wípé ìkọjá àlà ni àti sọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ báàbù tá a fẹ́ kaba ẹni báàbù hali yóò ẹyí inú àbìdá síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ síbẹ̀ ni lọ́dọ̀ tí yín náà báàbù hali yóò ẹyí inú àbìdá fún báàbù ti ń sọ̀rọ̀ nípa wípé ṣé ọmọnìyàn ṣé yọ máa ran ẹrú rẹ̀ lọ́wọ́ bí téèyàn bá lẹ́rú dandan ní kéèyàn gbèsè kọ lọ́rùn bó ṣe ọkọ ríro bó ṣe bí bá ní kó rẹ̀ bó ṣe bí bá ní gbẹ́lẹ̀ bí ṣe lílọ ta nǹkan wá bí ṣe bí bá ní rẹ̀ rù lójú ẹ̀ náà iṣẹ́ ni ṣé ọwọ́ abamu kéèyàn lẹ́rù yorùbá ní àìlọ́kọ́ ńlẹ̀ káwá fi ọwọ́ ká máa fi kó imí tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lè ní ẹrú wọ́n gbéṣẹ́ fẹ́rù yìí kó tún wá máa bá ṣe nú ẹ̀ ẹ dákun ẹni tó lọ́mọ tí ń pariwo yẹ kó mọ́mọ rẹ̀ sọ́dọ̀ ṣé èèyàn lè lẹ́rú kó tún máa rìn án ẹrú yẹn lọ́wọ́ lórí iṣẹ́ tó gbé kọ́ lọ́rùn tó ní kó ṣe ohun tí báàbò yẹn sọ̀rọ̀ ń parẹ̀ nìyẹn. الإمام البخاري رحمه الله تعالى وأن حدثنا شعبة قال حدثنا بشر قال سمعت السلام بن عمرو يحدث عن رجل من أصحاب النبي صلى الله عليه وآله وسلم قال قال النبي صلى الله عليه وآله وسلم أرقاؤكم إخوانكم قالوا لهم تنقلبون فأحسنوا إليهم استعينوا على ما غلبكم وأعينوهم على ما غلبوا حديث yìí a ní dààmú ara wa púpọ̀ lórí ẹ̀ nítorí nǹkan méjì àbí mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ òun ni pé hadith yìí àwọn onímọ̀ hadith ni pé kò lálàáfíà. La níbẹ̀ náà nínú tí a tọ́ wà lọ́wọ́ yìí hasan bẹ́ẹ̀ tẹ̀ hasan náà ni da'if da'if ta ló hasan rẹ̀ jáwọ́ jíjẹ́ bí hasan rẹ̀. وانا حسن جهالة صحابيه لا تضر فالصحابة كلهم عدول وسلام أمر ذكره ابن حبان في الثقات وذكره البخاري في التاريخ الكبير وابن أبي حاتم في الجرح والتعديل ولم يذكر فيه جرحا ولا تعديلا وقال ابن حجر مقبول وقال الذهبي ما علمت حدث عنه سوى أبي بشر ọlọ́wọ́ wọlé ayé tó yóò sànù wa yóò sì bá forí jìn filẹ̀filẹ̀ àwọn tí wọ́n ń ṣe tíra mo rò pé àlàyé mi ti sáàkì mo rí lè tẹ́lẹ̀ ní tíra kan wá sọ ń bí sànù wọn. náà ìyẹn lè kẹ́ ẹlẹ́kejì ta òun ni pé hadith yìí kò ṣe kí ni o kò lálàáfíà. ìkẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tí yàrá wà wò dáadáa ìyẹn lè máa rò pé di tí ò fi lálàáfíà ni wípé àwọn jòlè min asuhabi nabiyyi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wá dàbí ẹni wípé ẹnìkan tí wọ́n sọ yẹn a jẹ́ wípé nígbà táwọn ti dá akọ rẹ̀ a jẹ́ kí majhul sára ìmìtì wà hadithu majhul mardud hadithu tí majhul bá gbà wá àkìgbà sára ìmìtì yẹn ní pé lálàáfíà lákín ṣé àyè máa ẹni tó jẹ́ sọ̀hábì só lè ní hadithi lára ìgbà tó ti ní ar-rajuli min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam bóyá amúrúkọ rẹ̀ àbá àmúrúkọ rẹ̀ kò affect hadith múrúkọ àjọmi yé ní anna as-sahabata kulluhum aw kullahum mawdud ní anna as-sahabata kulluhum mawdud kéèké gbogbo sàbẹ pátápátá ajílò ní gbogbo wọn sáà ń gbọ́ mi yé ṣùgbọ́n àwọn àlùfáà tí wọ́n dọ̀ afa hadith yìí kìí ṣe torí sàbí wọ́n ní màkọjá kí wọ́n dọ̀ afa hadith nítorí pé sàbí ń bẹ ní sálọ̀dù rẹ̀ tí wọ́n dá pọ̀ ẹ̀ ṣé wàá nínú bìlífù yẹn làáfà ìfẹ́ kìrìyètì lọ́kàn wa wal amru laysa kadhalik ó ní jahalatu sọ̀hábí yìí látàdó ṣẹ́tìrìbá àìmọ́ sàábí tó gba hadith yìí wá ó lè níwá lára kò sí ní hadith lára والصحابة كلهم عدول هذا أمر مجمع عليه وصحابة يا قام لوري رẹ̀ وجا فيس كي دي جي سي ادو يا يوم دي تاو tó bá rí bẹ́ẹ̀ kí ẹ ṣe torí sàábé oníyàn bí ní hadith ọ̀la ó wá ní wàsó aláàbùn amri ẹni tí wọn torí rẹ̀ dọ̀ afa hadithi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n zakara hun ibùn xibaani fi sèkọ́ọ̀tì wọ́n ní ibùn xibaani kàmára àwọn sèkọ́ọ̀tì sálàyé mi ti ṣùgbọ́n ibùn xibaani yẹ́n bá wọn ní ìmọ̀ hadith ti sọ yàtàsáhàlù fi tawfiq kí á ní yàtàsáhàlù fi tawfiq kọ́. عنده تساهل في التوثيق tó مما wàfákọ àwọn àrùwátì lọ́dọ̀ rẹ̀ ọdẹ فربما bẹ مجهولا. pọ farubama wàfákọ majhula ẹni ọjọ majhulu gbà mí ó lè wàfákọ rẹ̀ sọdí yẹn sìn ẹ wá máa wò ó ní wàdà kẹrọ olùbọkọrí fi tààrí ìkẹbí àfáà yìí rẹ̀ nínú àtàrí ìkẹbí rẹ̀ àti ibùn àbí haatim nínú àlìjáre ṣọ̀tàdé wàlám yẹ́dù kọ̀rọ̀ fi hijaru hàn wàlá tààdìlà àwọn méjèèjì wọn ọjà rọ́ṣà rẹ̀ àwọn méjèèjì wọn sì wà sákọ̀ rẹ̀ kí ni irú yẹn tán wọ́n jẹ majhulu alhali nìyẹn tó ti ẹni sí majhulu alhali torí kí wọn wà sákọ̀ rẹ̀ wọn àdálà rẹ̀ wọn sì jà rọ́ṣà rẹ̀ tá ló káwọn ọmọ yìí wá àbí kí ló dé yìí ó yẹ kúrẹ́ ẹ bá máa ma níkọ̀ gangan kóra wọn sọ. ó yá olú yẹ ẹkú mẹ ẹkú mẹ ẹkú mẹ ẹkú mẹ ẹkú. ẹ dákun sáà ń jọ mi yé jáde ṣé wàá rí i. ìdáwà ibi ìbàjẹ́ ó ní pé ó ní wàkọ́lá Albani yìí fi da'if al-adabi da'if ó wá ní hadha hadithu hadithun an majhulin hadha hadithun an majhulin ẹni tó gba hadith yìí wà majhul ṣùgbọ́n yà lẹ́nu ní jẹ́ fún mi bí kí mo gbé apá ìsọ̀kí wa qala Ibn Hajar maqbul nínú taqrib ní tẹ́mi máa fọ́sọ̀ ni wípé majhul sára yẹmi yé àní ẹ̀ máa wọ̀n mọ yín sọ́dọ̀ àbí kí ló dé kí láǹfààní pa àgbékiní yẹn bẹ̀ gan gbàtà àwọn ọmọ bá tó parí gbogbo mérekù wọn gbà ẹlòmíì tó mọ̀ sọ yín kan lè mọ̀ sọ̀rọ̀ dálẹ̀ lásán ẹlòmíì ò gbọ́ gbọ́n táwọn wí lọ́wọ́ àpọ̀ ní táwọn wí gbọ́ kí ló ń wá fún wọ́n àtọ́mọ rẹ jókòó lé kí wọ́n máa dà wàhálà mú bí wáyé. sọ ọ́ ní pé hadha hadithun an majhulin kí ni Sheikh Albani pẹ́ nìyẹn báyìí majhul ni ṣùgbọ́n ẹ̀ wo ń tọkọ síwájú rẹ̀ bí ìgbà tó ṣe pé Sheikh ń sọ yìí pé sàábì ni majhul ti ń sọ wọ́n ní rajulun min ashabi nabi sallallahu látàkì aláàmú paasi pọ́sibù kí Sheikh Albani sọ bẹ́ẹ̀ tó ti yé tó kò sọ́dún kẹ́kẹ́ ẹ̀ńtí Sheikh ń sọ ó ti yí ó ti dàrú ó ti dàrú la ashukku fi sálàyé mi ti ọlọ́run kò rí jù adal hadith hadith ń dọ̀ yìí fúnmi lẹ́fẹ̀ẹ́ sọ. sọyé nǹkan aláwọ̀kọ́ nù nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kì í ṣe wípé nítorí sàábé náà dákọ rẹ̀ sọyé o ṣùgbọ́n nítorí salam bun amrin eléyìí tó jẹ́ wípé mọ̀jẹ̀wólù ni sọ́yé ẹ̀rí ìsọ́yá pẹ́kẹ́ ni o mọ̀jẹ̀wólù ìyẹn ẹlẹ́ẹ̀kejì tí a kí nǹkan mẹ́ta mọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí yóò ní jẹ́ wípé ká máa sọ̀rọ̀ púpọ̀ lórí hadithi yìí ni wípé àwọn hadithi ẹ̀dá kan ẹ̀ bá mẹ́gbàá ọmọ tó bá ti ṣe kí ni ẹ̀ fún lẹ́gbàá tó bá ti fún lẹ́gbàá inú ìyá ó dùn jókòó. àwọn hadithi tó wá lẹ́yìn ẹ̀ táwọn sì lálàáfíà ìtumọ̀ ntádìsí yẹn ń tú àwọn náà túmọ̀ rẹ̀ táwa gbọ́ mi yé báwọn àwọn hadithi míì tó yàtọ̀ sí ọmọ lọ gbé ọmọ ọmọ ọmọ ọmọ tó náà ló ti ń fa ọmọ kan gbé ikọ gbé sọ́dọ̀ gbégbégbégbégbé yàrá àwọn takan mọ. naa gbé sọ́dọ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ń gbé. náà àwọn ọjọ́ nǹkan mẹ́ta ìka alákọ̀ọ́kọ́ kí lálákọ̀ọ́kọ́ òbí díẹ̀ jókòó ń bẹ̀ ẹ kí la lákọ̀ọ́kọ́ kí lẹ̀ ń wí hadithu lálàáfíà kí lẹ̀ lẹ́ẹ̀kejì kìí ṣe torí sàábé kí lẹ̀ lẹ́ẹ̀kẹta kìí ṣe torí sàábé náà torí lẹ́ẹ̀kẹta náà lọ́rùn sàánú mi kí lẹ̀ lẹ́ẹ̀kẹta. Sàlámà náà ni àwọn hadithi míì wà lórí ìtumọ̀ rẹ̀ táwọn ti ṣe kíni o alálàáfíà ẹjọ́ àti hadithi tó tẹ̀lé alimami al-bukhari rahimahullahu ta'ala ni hajjasana yahya bin sulaiman wala hajjasani ibnu wahabin wala akhbarana amr an abi yunus an abi hurairata annahu qala a'inu al-amila min amalihi فإن عامل الله لا يخيب يعني القاضي تاريخ حديث إليه انت بيعني كوكب البال حديث إليه تاني ولا لا في أطافيل تانيس تابعوا حديث تاكا جوني ààrẹ pé túmọ̀ kan náà ní túmọ̀ wọn. bọ́lá ilé ìta àkàríjọ ní ìtumọ̀ rẹ̀ kún ìtumọ̀ rẹ̀ kún jùlọ náà wò kí ẹ gbà wá yẹn gbà wá nígbà wá ni àbí bẹ́ẹ̀ kọ́ sáà ti rí i ẹni kò ní Abi Hurayrata annahu qala ó gbà wá irú mọ̀ ni wọ́n ń pè é. ní ẹgbà wa rí pé sàábé ni ọsọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní iye wa báwọn lọyẹ ṣùgbọ́n ní mi bẹ lọ́dọ̀ Imam Ahmad sára yìí ti ìwáyà mi wà tí Abu Hurairah ti ṣe rọ̀bà rẹ̀ ila Nabiyyi sallallahu alaihi wasallam ṣùgbọ́n sánádù yẹn ẹnìkan mẹ́rin pé ní Abdullahi ibn Lahi'a ọwọ́ wa mẹ́ sánádù eléyìí tí hadith yẹn fi jẹ́ marfu' wa abdullahi bùnú làhí àmọ́ tálà fún fi tawsiqi ìtìláàfù wà níbi pèsè sípọ̀ ni àbí kìí ṣe sípọ̀ sọ àwọn afá mi sọ pé sípọ̀ ni ṣùgbọ́n ń gbà padà ìyá alábìrì rẹ̀ jóná ìgbà tí ra jóná fasọ́rọ̀ yuhaddithu min hifdhihi dọ́pùtù kìtàbí ló sì ṣẹ́gi dọ́pùtù méjì ni dọ́pùtù kìtàbí wà dọ́pùtù sọ́dẹ̀rì oní dọ́pùtù ti sọ́dẹ̀rì ṣùgbọ́n ní dọ́pùtù kìtàbí ìgbà tí ra wájú náà wà sọ̀rọ̀ yuhadithu min hifdhihi ikhtilatu bá dé yóò máa ń jùmọ̀ra wọn sọ́rí inú àwọn yìí máa hadith man yudha'ifu hadithahu mutlaqan ẹ̀wọ̀n àwọn ní hadith ìlú lálàpọ̀ a sì rí nínú wọn ẹni tí ma sọ ha hadith rẹ̀ mutlaqan tó ní fíkọ ni àwọn míì wá ní pé bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá haddatha látọ̀dọ̀ rẹ̀ síwájú ìkìláàpù rẹ̀ ẹgbẹ́ hadith wọn wọn ní bí àwọn àbádìlà kan bí Abdullahi ibn Mubarak kẹta wọn tọ́yìn ṣùgbọ́n tó bá gbé lẹ́yìn ìgbà yẹn ni á ní ìdí ká wájú hadith yẹn dáadáa ìyẹn ò ní lálàáfíà sáàbà tí tó bá ti jẹ́ pé lẹ́yìn yìí àfi tó bá bá hadith mi tó lálàáfíà mò ń lókù èmi dé ọ̀rọ̀ mi lórí Abdullahi ibn Lahiya ah, bọ́yá torí ìyẹn ni alimami Bukhari rahimahullahu ta'ala fi ṣe ìfà ilé ìtọ́jọ́ mọ̀ kú mo rò pàlàyé mi ti wal ilmu inda Allah tọ́yì Abu Hurairah radiyallahu anhu ó ní wípé àìyínú làámìlà min amali ó ní ẹni ẹ bá gbéṣẹ́ fún àlàámìlù ní òṣìṣẹ́ láàkín ẹni tó gbà lérò pẹ̀lú òṣìṣẹ́ ń bí báyìí ẹrú ni ẹrú yín tẹ́ ẹ gbéṣẹ́ fún ẹ̀yin náà kún lọ́wọ́ ẹ̀yin náà kún lọ́wọ́. ẹkún lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ fàyínà àmìlà lọ́ọ̀hí láyà ìbò nítorí pé ẹni tí bá ń ṣiṣẹ́ fọ́lọ́wọ́n bá ọba tó láàrẹ̀ ga kì í pòfò kì í pòfò wọ́n ní yáa ní alikọ́ọ̀dì ọmọ ọ̀dọ́ ló gbà lérò iṣẹ́ tọmọ ọ̀dọ́ ń ṣe ẹrú jàre ẹrú iṣẹ́ tọ́ ẹrú ń ṣe téèyàn bá wò dáadáa ọlọ́run ní í ṣe alẹ́rú àwọn tí ń bẹ lóko ẹrú nínú mùsùlùmí tó bá yẹ kó sì kù láyé ọlọ́run bá aṣọ ọdọ ọmọlábí yọ làwọn bẹ àdéhùn tó tóbi nítorí pé ẹni ọba jẹrú kò ní ti yàrá kankan fún ara rẹ kò sì lè dá nǹkan ní nítorí bá ní àtòun gangan olówó rẹ lónìí gbogbo ẹ bó ti ń ṣiṣẹ́ ọ̀nà kí ṣiṣẹ́ tí ó ṣe tí ó jèrè mẹ́ ń ṣiṣẹ́ fún yàn ni wọn àti wọn á bí dáa kó tó lọ ṣiṣẹ́ ń ta kó tó lọ ṣiṣẹ́ ń ta yóò tó kówó ẹ̀ fọlọ́wọ́ ẹ̀ náà bó ṣiṣẹ́ ẹ̀ tó lówó ẹ̀ kò lówó tí ó gbà bó lọ ṣiṣẹ́ ń ta yóò wá kówó ẹ̀ ṣiṣẹ́ torí ẹni tó bá ti ní ẹrú òun ló ní kí ni o òun ló lẹ̀ o mi ń bẹ tó ń lálàáfíà tó wá lórí ìtumọ̀ yìí ó yẹ ká so méjèèjì papọ̀ ká sọ̀rọ̀ lórí ẹ̀ papọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní iná rọ́jùlá ìdá àmìlà máa máa yìí ó ní dájúdájú tí ẹnìkan tó bá gbéṣẹ́ fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àwọn ẹrú ẹ̀ tó náà wá bá wọn ṣiṣẹ́ papọ̀ tó náà kún wọn lọ́wọ́ tó bá wọn fọwọ́ kún fi dáàrì yìí bóyá nínú ilé ẹ̀ iṣẹ́ tó gbé fún wọn inú ilé rẹ̀ ló ti gbéṣẹ́ fún wọn ìgbà tí wọ́n ń ṣàwọn iṣẹ́ yìí tí wọ́n ń dààmú yìí náà wá ràn wọ́n lọ́wọ́ ahomali yìí tàbí níbi business ló ti bí ṣe fún bóyá ní kí wọ́n rọ̀kọ bóyá ní kí wọ́n kọ̀ pẹ́ ó lè jẹ́ ọ̀pẹ tèpo táwa ń kọ́ ń bí tàbí ọ̀pẹ dàbínú ìjàpọ̀ pẹ̀lú òun náà yóò ní ká kọ́ tán ó tún ní ká máa rú lọ nítorí kó gbé fún wa nínú iṣẹ́ bóyá nínú ilé ni tàbí ní ẹnu iṣẹ́ níbi business yẹn tóun náà bá fọwọ́ bá wọn fọwọ́ kùn anaba muhammad sallallahu alaihi wa sallam ó ní káàna amilan min umalillahi azza wa ọ̀kan nínú ẹni tí ń ṣiṣẹ́ fọlọ́mọ̀bọ̀ bàtọ́ láyé ta lòun náà jẹun ọlọ́wọ́ bá ọba tó láàrin ga òun ní ṣiṣẹ́ fún gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan tí wọ́n bá ti pè yàn ní ámìlù nínú èdè lárúbáwá ámìlù lẹni tí ń dààmú tó sì ń ṣiṣẹ́ fún un bó tẹ̀sí káwọn tí wọ́n gbà lérò bí àwọn ẹrú ni ẹ̀rí kí àwọn jùbá àwọn tí wọ́n lọ ń sàkánà wọ́n pa àwọn náà ní àmì wal amilina alayha àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n ń kó jọ tó yé báyìí hadith yìí méjèèjì yìí yọ papọ̀ dẹ́yọ kan a sì rí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan mú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó náà ní pé gbogbo àwọn tá à ń bẹ ayé a ní dọ́gba àìní dọ́gba wa kìí ṣe nítorí ọgbọ́n àbí mímọ ṣe wà ṣùgbọ́n nítorí ètò tọ́lọ́mọ bá ọba tọ́lá rẹ ká tó ti parí síwájú ká tó di àyè síwájú kó tó ká tó mọ̀ bẹ àwọn ètò yẹn ti parí ìyẹn náà lọ́pàá tá a fi ń rọ́gà tá a sì ń rí kíni o tá a sì ń rọmọ tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni lè yẹ sọkùnrin yìí à kó lè jẹ́ yí pé apá kan yín yóò máa ra pàkejì lò á máa ṣiṣẹ́ ràn ra wa lọ́wọ́ ẹni ó lé egun tó lágbára ó lè má lówó lọ́wọ́ ẹni ó lówó lọ́wọ́ lè má lé egun ó lè má lágbára yóò wá kówó fá lágbára kó lè bóun ṣiṣẹ́ nìyẹn mo ni ó yé wa bá wọn ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nu pé àwa ní dọ́gba náà láéláé tá a fi lọ́ bọ̀ lọ àní dọ́gba bá a ṣe wá ní dọ́gba náà àmọ́ wá bùkátà síra wa bí wọ́n bá jẹ́ bíríkìlà o lè tó lé o ò ní lè kàn fún ara rẹ̀ ọlọ́pàá tí ọ̀bọ̀ kan tí wọ́n bá wá ní pé ilé ni wọ́n kàn ìwọ́n náà pé ẹjọ́ ọ̀bọ̀ ọmọlé ẹlẹ́mìí lè lóun ṣe méjèèjì papọ̀ sóòtún ṣe plọ́mbì náà mọ̀ tọ́ba tó mọ́ plọ́mbì máa ń sọ tó ń lẹ táìsì ó lè ṣe ojú ọ̀sẹ̀ tán yàrá síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ bùkátà ṣera wa ẹja akẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní kí gbogbo ẹni tó lọ́wọ́ bá tó láàrẹ̀ ga bá kà sí gbígbé e ga àánú ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá tó láàrẹ̀ ga tó pèpè fún kéèyàn má máa fojú rí nàìjíríà tó bá yàtọ̀ sí yàn tó bá ṣe wípé ọlọ́wọ́n bá tó láàrẹ̀ ga ó lè jẹ́ wà lára ìlànà ànábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí èèyàn bá gbé iṣẹ́ fẹ́ rú tipa rẹ̀ ní ká kéèyàn ràn lọ́wọ́ lórí ẹ̀ kéèyàn bá ṣe kẹ́ ọ̀dọ̀ ṣe kéèyàn bá wò pẹ́ ràn pé ẹ̀rú ni ẹ dákun bó láàrin lọ́kọláya ó ti rí. sẹ́yìn pé ìyàwó tiẹ̀ sẹ́rù ni àbí ìṣẹ́rù. sẹ́yìn ẹ bá ń gbé wọn kọ àwọn ọmọ tí kúrò mú gbé wọn kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ẹni wọn gbé kọ̀ọ̀kan sọ́dọ̀ ẹ ṣe kí a lọ gbé wọn. láàyò ah, ẹgbẹ́ wọn sọ́dọ̀ ní kọ̀ọ̀kan wọn. náà ìyàwó ẹ dákun sí ẹrú ni àbọ̀mọlábí ọmọlábí ni ìyàwó. ẹ dákun tó bá ṣe wípé tí èèyàn bá gbé iṣẹ́ fẹ́ rú ó yẹ kéèyàn ràn án lọ́wọ́ ẹ dákun bóò ní tìyàwó ẹ dá mi lóhùn bóò ní tìyàwó ṣé yẹ kéèyàn máa ràn án náà lọ́wọ́ àbí ọ̀yẹ tó bá ti jẹ́ pé ẹni ọjọ́ ẹrú ṣé ọ̀pá nàbà Muhammad sallallahu alaihi wasallam wa in kana fi àwọn iṣẹ́ inú ilé táwọn ìyàwó rẹ̀ ń ṣe ànábì náà tún máa ń ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ mama wa Aisha radiyallahu anha wọ́n lànà bá Muhammad sallallahu alaihi wasallam tásọ̀ rẹ̀ bá ya fúnra rẹ̀ ní máa ràn yóò ràn fúnra rẹ̀ yóò ta tí bàtà rẹ̀ bá já fúnra rẹ̀ ní oṣù ẹlòmíì ń bẹ ìyàwó rẹ̀ ọmọ ẹ̀dá náà lọ́wọ́ yóò ní dákun tó bá ti tán bá ń lọ sọ́wọ́n ìgbà tí bá ń lọ sọ lọ́wọ́ yóò ní mo fẹ́rẹ̀ tó bá bá lọ sọ tó bá ń kún bàtà kọ́rọ́ọ̀nù fẹ́lẹ̀ míì kó ni wọ́n máa wá wẹ̀ òní kìbá máa dọ́lá níbẹ̀ wọn bá máa bá wẹ́nu kí ara kọ́kọ́ wẹ̀ paná kọ́kọ́ la pa láì sàárẹ̀ lóṣù nkálẹ̀ lómi fẹ́ bẹ́ẹ̀ yàn lábẹ́ púrúfù pé àlémi là bú ẹja bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run. àánú máa ń ṣe èèyàn nígbà téèyàn bá rí àwọn ẹlẹ́hàá tí wọ́n ṣe kòtò omi mọ́ rí kẹ́ẹ̀gì tí wọ́n sì mọ́ rí báyìí tí wọ́n bá náwó oúnjẹ tí jábọ̀ wá fò àánú máa ṣe pé làwọn ọkọ̀ wọn wà. torí bí ọba pọn mi kò tún ní ilé ó jò gbọdọ̀ pẹ́ ọlọ́wọ́n wá ní kàwọ́ ẹja máa ràn wá ẹlòmíì ó rí ọmọ rẹ̀ yóò fẹ́ lè gbọ́ ọkọ rẹ̀ lójú àbúlórí ibú lélẹ̀ ní ọmọ mi níbi tí ọmọ tèmi ọmọ mi ló fẹ́ máa lò báyìí ọmọ onílé ọlọ́nà ọmọ ọlọ́nà tí ọmọ onílé ọlọ́nà tí wọn náà ń lò ń lò kú ló ń kọ́ ẹja bẹ̀rù ọlọ́run kò sí ní tó burú níbi kéèyàn pọnmi fóbìnrin o omi tí ó fi dànù oúnjẹ tí ẹ jọjọ jẹ yìí omi tí ó fi bọ́ ọ̀fọ̀ sọ aṣọ rẹ náà ni ó tó fi fún. máa ń torí pé wọn lọ pọn mi wá wọlé ta ló lomi yẹn náà bó lẹ ṣe lomi. omi tí mo lọ fàgbàlagbà ara pọn bẹ́ẹ̀ náà lọ dàgbà tó. ẹ má jà àgbàgbé hadithi yìí àti sọ fún wa ń bì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. ìlànà bá Muhammad sallallahu alaihi wa sallam mo jáde nílé kan. ọba pàdé àbúbákiri lọ́sàn-án gan èyí ti jẹ́ ẹ̀mí lójú ọjà ni ó lé bi ni ebi ó o ọ ah, parí wọn ò tí ì rìn pọ wọn bá rí ah ó yẹn pọ ọ ah, parí nǹkan náà lójú ẹja nínú àwọn ará mọ̀dínà ẹja wà lọ́lé níbà wà lọ́lé ìgbà tí wọ́n ti rí wọn sálámà ìyàwó rẹ̀ nìkan lọ́wọ́ ànúlé níbà wọlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta wọlé nítorí pé kìí ṣe nìkan tó bá yẹ kẹ́ nìkan ni wọ́n ní wọlé torí pé wọlé se kò sáàbò lé kò sáàbò lé à ah, ìgbà wọn wà níwọ̀n ní pẹ̀sẹ̀ ìdúró dì hàn ni ìdúró dì hàn lárọ̀ mi ni ẹ bá dé kán mi. àwọn tó kẹ́ sí wàhálà á ah, ẹ wọlé ẹjọ́ kò wá lọ ìyàwó wá bomi fún ọ tàbí bàbá wá bomi tó ní á ah, ó sómi ni wèrè tútù sàdúrà dídì jọjọjọjọjọjọ ẹ lẹ ọgá ni ẹ àkọsábùlé ẹ mo fẹ́ dúró dè wọ́n ni ẹ dúró dè hàn bóòrùn bá pa àwọn ọmọ náà lé wọn. ṣùgbọ́n náà yọ ọkọ sílẹ̀kùn ẹ wọlé yàrá pálọ̀ ọyàn ibi pálọ̀ wọn ó jò ó sí ó sì mọ̀ pé yàrá ò nílẹ̀kùn kọ́tì tí ò délé làwọn fi sílẹ̀. obìnrin náà máa lo ojú tì ní sì máa ń lẹ́kọ̀ọ́ ẹ dákun ká má bàa fọ̀rọ̀ ọ lẹ sọ̀rọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wá délé wọn wá báyàwó ni ó tún wá jọ̀sán àgàn áà tí lárúbáwò máa sunkọ ìlú là tí ó máa sinmi ọkọ rẹ ń kọ ìjẹ́ wà nìkan lọ wà ń lé ó ní záhàbà yẹsítàdìbò lánàá lìmọ̀ záhàbà yẹsítàdìbò lánàá àlìmọ̀ ó lọ jáde ńlé ó bá wa wá omi tó dùn tá a mú lọ ọwọ́ omi lọ owó kíkà kan mọ́ ọmọdún pé omi tó bá dùn tó dáa tó mọ́ òun lọ́wọ́ àlọ́ pọ́n wà ìrùkọ́ ọjọ́ mi yé ọlọ́ ṣe kí ni o ọlọ́ pọ́n mi wá kì í ṣe pé tùmọ̀ ayọ̀ náà ni gómìnà rẹ̀ ru o Islam ní gómìnà ọmọ rẹ̀ ru o obìnrin a máa ru ẹrù dáadáa ẹ̀yàn àti pa anábà Muhammad sallallahu alaihi wa sallam lọ́jọ́ kan náà ló bá rí tíyàwó kan náà àwọn sàbẹ ló sì nǹkan mọ ni ah ẹni bá wọ pé wàhálà obìnrin pọ̀ nínú okó ọkọ rẹ̀ nílò kó di làbídò nílò kó ẹnàbí wa rí pé ah obìnrin wàhálà rẹ̀ kàn bóun tí ó gùn ràkún mi ah ìyẹn gò ọkọ mi máa jowú pọ̀ kọ ọmọ bí ràkún mi gbé mi nìsín kí ni wọn máa bí sànàbí sọlá lálẹ́ ọsàn o sì lè gbéyàwó mi ní kékeré ànábì ni ó bá tún máa bínú sí mo mọ̀ pé mo ti mọ ọkọ tí mo ní ṣùgbọ́n nígbà tí wò kú léwu kankan lára àfikọ́ lọ ń sàánú rẹ̀ ni ẹni tí ọba sì lówó lọ ní láti jẹun náà wọ̀ àbí kẹ́yìn lówó la àwọn obìnrin náà tó wá ní olè jogún òtún ní jẹ́ olè jogún náà torí pásípàsí jẹun bá káàkiri ètò wọn fẹ́ sọ ni pé kẹsẹ̀ pé tùmọ̀ rẹ̀ náà ni pé wọn náà wà á ní ṣiṣẹ́ kankan mọ́ nígbà àbúrò ẹ mi wà yóò lè bá wọn. ee abu abẹ́dáná ẹ mi wa tó bá pé ti ń jáde ọba nǹkan o àbọ̀ lọ ra o yóò mú mi àrọ̀ sí o nígbà yọ tọ́ba yìí lè fò jáde ńlọnu o ya kínní o àti ọpọlọpọ omi inú yóò kí ọba ọba ọmọdé àná ìwọ àpọ́nlé yẹn máa fi sọ á àbú ọlọ́run tó fi ń kẹ́ ya ọlọ́run ní pa yín báyìí wàhálà yín lórí wa ọlọ́run jẹ jẹrẹ gbogbo ẹ̀ wàhálà yìí àbá ti dáná tán tí ì bá ṣe pé omi tí ó wá ṣẹ́kù òun náà ti bàbá lu àtọ̀tọ̀ àdúrà omi yóò wò pé ẹ ọmọbìnrin tó ti dàdúrà bolè yé bá pọn mi tèmi àbúbò ni ẹ lọ bá pọn mi wá o èmi ò sì mọ ọ̀rọ̀ sọ rárá àdánwò ni bẹ́ẹ̀ bójú wọn fi kọ́ wọn kékeré ni òjò wọn gbọ́ Yorùbá ni àmọ́ ṣùgbọ́n eléyìí tó pàtàkì ni pé káwọ́ di ẹ̀kọ́ ẹ̀sìn mú pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ọmọ náà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fàgbèsè ayé wọn lé alọ́wọ́ àmọ́ náà tó tóbi gbogbo wa là á ti ìdá kan bí débì kan yìí gbogbo wa náà kálukú ti máa ń tójú òun ti rí wọ́n lè mọ àràdọ́ máa fọmọ ọlọ́mọ dá àràdọ́ bá ti fẹ́ kí wọ́n fọmọ rẹ dá wọ́n fọmọ ọlọ́mọ dá o ọlọ́run ní fi adára dé ọ̀dà o. ara ẹ̀kọ́ tí ń bẹnu hadith yìí wọ́n ní wípé ẹni ń bẹ lábẹ́ ọ̀wọ́ èèyàn a kì í wò wípé mi lọ̀gá ẹ̀ kọ́ máa ṣiṣẹ́ bó bá ṣiṣẹ́ tán kémi ọmọ gbowó. ẹ̀yẹ́ wọ̀ pé ìyàwó òun wọ́n máa lọ́wọ́ ṣe wú òun kọ́ máa dáná kọ́ máa sọ ṣọ́ọ̀bù kọ́ máa ṣe nǹkan kan kọ́ wa má lẹ́tọ̀ sí nǹkan kan. ẹlẹ́gbẹ̀ẹ́dá kù níbi tìyàwó àwa tá a jó níṣẹ́ ọwọ́ tá a jọ́gà tá a láwọn ọmọṣẹ́ àwọn ọmọṣẹ́ ẹlòmíì ní ṣiṣẹ́ ọ̀gá ò ṣiṣẹ́ má ṣùgbọ́n ò ní gbowó síbẹ̀síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n máa dójú àwọn yìí ní òtútù kò tún níjọ́ ọ̀dọ̀ lọ yóò lọ ọmọṣẹ́ ní òun kan ṣe jù bẹ́ẹ̀ lọ́dọ̀ kó òun mùsùlùmí máa ṣe báwọn téèyàn bá gbé ohun tí ò ti pa ẹni tí ń bẹ lọ́wọ́ èèyàn kì bá àṣẹrú kì bá àṣọmọlábì téèyàn bá gbé kọ́ lọ́rùn àbí kéèyàn gbìyànjú kéèyàn ṣe kí ni o kéèyàn rà lọ́wọ́ lórí ẹ̀ eléyìí tó wá pàtàkì jùlọ òun ni pé téèyàn bá mọ̀ pé iṣẹ́ ọlọ́run lèèyàn ṣe tẹ́gẹ́ ní bá ń sọ ṣẹ́ fọlọ́wọ́n bọ́ bá tó láàrin kàtà ní ọ̀sán lẹ́sàn ọlọ́run bọ́ bá tó láàrin. bóyá nu ilé ni ẹ̀rí pé méjèèjì là Ànábì sallallahu alaihi wasallam ń púpọ̀ ọ ọ sọrọ tí wọn náà bá tinye ń ràn bẹ́ẹ̀ gaa gangan ń ṣiṣẹ́ ni èèyàn wá ní ṣiṣẹ́ tọ́lá rẹ wa kankan nu wa bí jẹ́ àánú rẹ lórí wa àgbìyànjú ká wọ́n fẹ́ mọ́sẹ̀ rú mọ́láyé ṣùgbọ́n lọ́n fáwọn náà sọ̀gá pàápàá jùlọ àwọn obìnrin tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ wa pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wa ẹja bẹ̀rù ọlọ́run lára wọn ọlọ́run wọlé ìjọba ẹ̀kọ́ ní bínú sí wa ó sì fi wá sí kọ̀ọ̀mù ẹ̀rọ àdá hádà wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi àwọn hadith tó tẹ̀lé lẹ́yìn náà nítumọ̀ àwọn náà bí nǹkan kan náà ni sọ yẹn ló máa fà á tábà fẹ́ ká jọ mẹ́jọ á sáré lórí wọn ká lè bọ́ sí àwọn àhàdíìsì títúmọ̀ rẹ̀ yàtọ̀ sí wọn ọlọ́run bó sì ń rọrùn fún wa ẹni tó bá níbi. sọ́bẹ̀rẹ̀ wa àlùkò ẹni èjì ẹni èjì tẹ́lẹ̀ mi wà tọ́lẹ́ mi rà lóṣù ẹ̀ta ọ̀ya. وأنتم فجزاكم الله خيرا نعم mùsùlùmí tó ń ṣe lábẹ́ kẹfìrí nínú àti kẹfìrí yẹn wá ń ṣe ọdún rẹ̀ nàdéṣà ti ń gbòdù ẹ béèrè ìbéèrè yín gangan kí ni béèrè gan-an. nígbà tí wọ́n ń sọdún lọ́wọ́ ń wà kó rí nítorí wàá fẹ́ fún ọ wàá bá fi pamọ́ nígbà tọdún wa lọ tán wà wàá lòun fún ní nǹkan ọdún tó bá jẹ́ pé nǹkan ọdún ló fún kọ́ mọ́ gbà á tó ti ẹni sìn táìmù tó fún kọ́ ló má tà ó lè fún bífọ́ gan tẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bífọ́ ni máa ń jẹ́ bífọ́ gan ni kì í sọjọ́ ọdún yóò ní nǹkan ọdún yín nìyí nǹkan ọdún yín ni tó bá jẹ́ pé nǹkan ọdún ni tí wọ́n fi ń sọdún ẹbọ wọn yẹn kéèyàn mọ́ ọlọ́run bó kún wa lọ ẹnì kejì wàhálà kún sàlám. okay. ṣé ó wà nù hadith yẹn pé àdúrà tá a máa ń ṣe lọ́jọ́ ọjà ni. àníṣọ́ wà nù hadith yẹn pé àjọ àṣà máa ń ṣe lọ́jọ́ ọjà ṣé ọ̀rọ̀ mi ò yé ni tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ pé kò sí mẹ́kẹ́ wá lọ́wọ́ bíbèrè yẹn. èèrò kí àlàyé náà kí béèrè yẹn ọ̀wà rọ́dà bá wọn ìbéèrè tí ò sí béèrè ń bẹ̀ ni nítorí sọ ni kí téèyàn bá fẹ́ wọ ọjà sálàyé mi tiẹ̀ tòótọ́ tó máa ṣe pé tí wọ́n bá tí èso ọjọ́ ọjà ni wọ́n na ẹ̀yìn ọjọ́ lọ ni ọjà lọ pàtàkì kò yẹ yín báyẹn nìsín tí ọba dẹ̀ sọjà kọ sọjà náà lágbèjúwe owó dé nìsín wọ́n máa ń mbẹ at the same time náà àwọn ọjọ́ kan bẹ tí ò kìí ṣe pé ọjà kan ni tó láàyè kan tó jọjà ojú títì gan lọjà a ojú tó bá kọjá títì o là ọjọ́ ọjọ́ owó dé àwọn ọjà míì náà ń bẹ lọ́jọ́ náà bí ọjà àgbọ̀nà lápèjúwe ó lè bọ́ sọ́jọ́ mo ayé mẹ́tì ó lè jọjọ́ kejì rẹ̀ a lè sọ pé àtùkárò ọjọ́ ọjọ́ owó dé àtùkárò ọjà bí tó lọ míì náà yóò ṣe bá àtijọ́ ni wọ́n pè ọlọ́run ọba ló mọ̀ jù náà ẹnì kẹta lórí ó tún ti náwó nìṣẹ́ mọ́sọ́lẹ̀ kan mo ní ẹni tó bá mọ̀ pé mo béèrè pé kó náwó nìṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ mo yẹ sọ nígbà tó wà náwó tí mo kà wọ́n tí ó béèrè béèrè náà wà náwó kí ó ní kẹ́kẹ́ kan ara kà mú náà. wọ́n yé mi. ok ok. Okay. Náà lápẹjù ẹ gbà yẹn kọ́ mọ́ báyìí sí òkú. ó ti ní ààlà iṣẹ́ rẹ̀ lójúmọ́ òun èyí ṣe ẹrú èyí ṣe ó ti ní ààlà iṣẹ́ rẹ̀ lójúmọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ sọ nígbà tí mo dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ tán ẹ fẹ́ jẹ́ yàrá táàyè iṣẹ́ mi wá yọ mo tún wá ṣiṣẹ́ mi kò sí nǹkan tó kọ́ mi lọ́dọ̀ yẹn lápẹ̀jù ẹnìkan gbà mí kí n máa bọ́ òṣìṣẹ́ lójúmọ́ ìgbà kí n tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ náà èmi náà máa ń ta pákí mo rọ̀ pàlà yẹn mi ké mo wá bá ṣiṣẹ́ tán tí mo wá ń fi oko rẹ̀ bọ̀ mo ń ra àwọn tí ń ta pákí mo ń ra pákí mo ń lọ ta lọ́jà ó kọ́ ní kò ó torí iṣẹ́ tèmi tẹ̀síwájú mo ti ṣiṣẹ́ tiẹ̀ tó yẹ ṣe fún òye ẹyọ kan wàhálà ni àwọn ọmọ mi bẹ́ẹ̀ kó káàkiri tó lè jọmọ́ bá wọn ọ̀rọ̀ ni pé ẹni tó bá gbá àyàn ní iṣẹ́ oṣù ó ní kọ́ máa bó sọ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù rẹ̀ ìwà ń fún ọ lówó kọ́ sọ ṣọ́ọ̀bù nítàpẹ́ yìí ó lè wà ní ṣọ́ọ̀bù yẹn kẹ́nìkan lòún fẹ́ ra pẹ́ yìí kọ́ yẹ pé ọ̀gá rẹ̀ fi apẹ́rẹ́ lé one two akọrin ilé eight hundred akọrin ilé seven hundred nǹkan kan tó bá lọ sí six fifty ó lè táwọ tó bá lọ sí one one ó lè táwọ one ẹnìkan bá dé wọn fẹ́ ra pẹ̀lú wà náwó sí oní one two ní wọn tó ta one one lọ́wọ́ ni ẹlọ́ra pẹ̀lú one five ní ah ṣé one five ní bó ṣe rí òun dárí èkó lọ́wọ́ lọ́wọ́ mọ one five ìgbà tó kọ́ two thousand four. ọ ọ̀ ní change five hundred yóò ní àti ní hundred lọ́mọ kò sọ̀rọ̀ má wọlé má wọlé bá ń gbá pa ẹ̀ ó bá tó fún ọ one seven ó lè yọ owó orí ẹ̀ ó fọwọ́ pé jí sẹ́yìn o wọ́n ṣe rí mi ó fọwọ́ ń pé pérépéré torí àjírù ni ọ àjírù yìí sì jèrè kì í sọ́ọ̀tì. gbọ́dọ̀gbọ́ àjọ mi àjírù kẹ́ẹ̀jẹ́ kí ni o kẹ́ẹ̀jẹ́ rẹ̀ kẹ́ẹ̀jì jẹ́ kí ni ìṣọ́ jẹ́ bó ti jẹ́ wípé tó bá kọjá dé tẹ́ǹtò tẹ́ǹtò lẹ́wà rí ké mẹ́ta nù rẹ̀ fọ́nù mọ́tò ọ̀gá ta ọ̀gá ọ̀tà ó wà láàrú ṣe kí ni ó wà láàrú ọ̀gbẹ́ tàbí iye owó oṣù rẹ̀ gan iye owó oṣù rẹ̀ gan ẹ̀ẹ́rí pa lóṣù kò ní yọ sọ wọ́ ẹ̀ njọ́ tó bá wá rí tírípù rẹ̀ náà pa ó ní kankan bẹ̀ yóò wó su ẹ ló gbà tó bá rí ọlọ́ra jà wá ń bàjàn tó bá dákòdá ló bá rí fámìlì rẹ̀ kan ló bá gbé ọ bẹ́ẹ̀ ni ẹjọ́ wá gbé ọ débi tó rà lọ́ra jà tán ìgbà wo ló máa padà tó bá lè ní ó lè mí ó tún gbé ọ padà ó fowó ọkọ rẹ̀ ti ṣe padà bẹ́ẹ̀ ni náà tó bá na ọjà ráhùn ó lè jèrè ó sì lè sọ torí kí bọ́ ṣe ń lọ yẹn tó kó fún ọkàn tó tó fowó wọ mọ́tò tẹ bá ara yàtọ̀ tẹ lásídẹ́ǹtì tí ó gba akọrin ní fọ́ ó ní bá san owó ẹ̀ sọ́ọ̀bà san bẹ́ẹ̀ owó sì tó gbowó oṣù aha tó bá ti di bá ń bọ́ bá wá lè gbé ọlọ́kọ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀ọ́dún wọ̀ ẹ̀ padà toríjọ pàápàá ẹni bá fọ́ náà àbásídẹ̀ǹt ìṣẹ̀lẹ̀ náà wọ̀ ní bàkan bẹ̀. mo rò pa àjọ mi ìyẹn ni ẹni tí wọ́n bá yẹ lè gbà síṣẹ́ tí ń gbowó kò lè jèrè lórí iṣẹ́ wọn kò lè jèrè ọ̀gá ta ọ̀gá ọ̀tà owó aláàárù ó pè é kò sí wàhálà ṣùgbọ́n aláàárù ọ̀gbọ́dọ̀ jèrè tó ju iye owó ẹ̀ lọ ìyẹn ni. mo rò pé ọ̀rọ̀ mi yẹ ó yẹ wà máa ẹjẹ́ àjẹ oge ní yẹn pàtàkì o nígbà mo ń sọ pé ìdúgbò yìí kẹ́ ẹ̀ náwó kẹ́ ẹ̀ náwó ọ̀ ẹ̀ gbà náà wà á